أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري وقرأ قرة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشبر به أبي وأشركه في أمري كي نسبحك كثيرا ونشكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم إذ تبوأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا دور فيتبوأ منهم كما تبوأ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب Adá ọpẹ́ tó pọ̀ ọba alágbára ọba ọ̀sán ṣoṣo bákan náà la tọrọ ìkí àfìgẹ̀ fún ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam ìkí àfìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráàlú rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń gbìyànjú ìlànà wọn títí jíjọ́ ògbó abẹ́rẹ́ ọba alágbára ọba nǹkan ṣoṣo bí àwẹ̀ ọ̀rọ̀mọ́bọ̀n ló ṣe rárá ń lọ yìí inú àwọn ẹni ọlọ́run yóò máa bàjẹ́ oṣù àánú ìtò ń lọ wọ́n wọ́n ọlọ́run inú tí wọ́n torí pé tọ́ka àwọn òun ìnáwó ẹ̀sẹ̀ tó bá ní. now gẹ́gẹ́ bí àlàyé tí à ń ṣe lọ bìyìbí rahman ọ̀túnláwọ̀ ẹ̀sìn wọn látàrí ìtẹ̀síẹ̀ so gbogbo tá a bá bá tẹ̀síẹ̀ tó fi di ọ̀túnláwọ̀ ẹ̀sìn àpọ̀kálẹ̀ ó di ọdún tí ń bọ̀ ọlọ́jẹ́ ká di ọdún tí ń bọ̀ láyé ṣùgbọ́n àwọn àǹfààní tí à ń yọ fún wa láti inú tẹ̀síwù àṣẹ àlàlámà Mohamed bọ́lá sọ́ọ́lẹ̀ àlọ́ọ̀dẹ̀ ilé àwọn àǹfààní yẹn ó ṣe kókó ká máa dé àwọn àfa àwọn àwọn yọ àwọn àǹfààní yẹn fún wa nítorí ká lè gbọ́ àlùkùránù yé torí kùránì kọjá akẹ́kọ̀ọ́ lásán mélòó mélòó rúbà kọ́ rí ìlú wàlùkùránù yẹ̀láàmùhù mélòó mélòó láwọn tó ń ka kùránù wọ́n jẹ́ pé kùránù ó máa ń ṣépè fún wọn ni wọn à lè rí ìyọ̀nù ọlọ́run látara alùkùránù tí wọ́n ń kà ọlọ́run náà jẹ́ àjẹ́ kan nínú wọn. so gẹ́gẹ́ ẹ̀kan sí ó ní káwọn àyàfà fókọ́ọ̀sì lọ́dún yìí àwọn àyà tó jọ mọ́rọ̀ yìí máa ń àtàwọn tó lè ba ìsìláàmù jẹ́ ajíbádé àwọn àyà tó níbi kéèyàn farabalẹ̀ òun là ń sàlàyé ẹ̀ tó ti yé àbí òní ó ti ti ní lọ́sọ̀rọ̀ àwọn àyà tá ń sàlàyé yìí lọ ẹ jẹ́ ká gbọ́ yé dáadáa so torí pé tí ìsìláàmù bá bàjẹ́ kò sáré jẹ́ náà ẹni tí ó bá dẹ̀ fi wà ní jẹ́nà inú tọ̀ ló ṣòfò ó ṣòfò ayé ó tó ṣòfò ọ̀run ọ̀sẹ̀rọ̀ tó níyà wà láàfírọ̀ ó ń tọ̀ ṣòfò òfò tó rí ire òtún rí káyọ̀ rẹ̀ mọ́ òun ló ní tọ̀ ṣe kọ́lọ̀ wọn jà jẹ́ kan nínú àwọn tí ó ṣòfò. a ti ṣàwọn àlàyé tó pọ̀ nípa àwọn tí wọ́n fọwọ́ bo ọ̀rọ̀ ọlọ́run mọ́lẹ̀ yìí a sì ṣàlàyé bá a ṣe gbọ́dọ̀ pàpẹ́ ọ̀kan ṣoṣo òun lọ́lọ́run ọba a ṣàlàyé àwọn nǹkan tọ́lọ́run ọba dá àwọn tọ́lọ́run ọba àlejò ọlá tó dá tọ́jẹ́ pípọ̀ fẹ́ tó tó lè ṣe wẹ̀ tá lè dá sọ́nà tá lè dálẹ̀ tá lè dọ́kàn tá lè dòrò kò tó tọ̀ a tún ṣàlàyé bí àwọn èèyàn ṣe ń mú nǹkan míì lẹ́yìn ọlọ́run àti bó ṣe já sí pé gbogbo àwọn tí bá tún jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn tó bá ń wárí fún nǹkan míì lẹ́yìn ọlọ́run bí wọ́n ṣe jẹ ìyà wàhálà wọ́n aṣọ ìdílé. ńlá adáàbẹ̀ bó ṣe jẹ́ pọ́lọ̀ ń jẹ́ ọba síyà rẹ̀ lè kókó tí ó fi ìyà jẹ gbogbo àwọn tó bá lọ́ọ́ ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn tí wọ́n wá ń tẹ̀lé tí ò tọ́lọ wọ́n ń tẹ̀lé òòsà wọ́n ń tẹ̀lé ṣéwù wọ́n ń tẹ̀lé ṣéyá wọ́n ń tẹ̀lé sẹ́ńdìdá wọ́n ń tẹ̀lé òsàm wọ́n ń tẹ̀lé ṣèkà wọ́n ń tẹ̀lé àlàámà àlùmọ̀tọ́tọ̀ àlùmọ̀bájá ilé ìyẹn kọ́ máa tẹ̀lé tó bá ti yàtọ̀ sí títẹ̀lé ọlọ́run àtàlọ́bí wa Muhammad sọ́nà báyìí sọ́nà wọ́n máa kábàámọ̀ wọ́n máa fúnra wọn tó bá jíjọ́ gbèǹde àìsíyáàmọ̀ wọ́n máa wá rí gírẹ́dì pé á láwọn amúnà lànà kárọ̀ ọ̀tá fáná tàbà ọ̀rọ̀ àmì ni òun kàmá tàbà ọ̀rọ̀ òun mi náà á kù ti ẹ̀rọ rògbọ́nà wọn bá ọlá dá wa padà àlàáúdà. Ah, bó ni ọba ṣe dára tó kọ́nà wọn dà wá padà wálé ayé àwọn tí wọ́n ń parọ́ ọ̀sẹ̀ wá jẹ tọ́jú àmọ̀ràn tẹ̀ láwọn tọ́jú àmọ̀ràn tako súnà àwọn tọ́mọ́dọ́ àwọn lòdòdó wà irú àwọn eléyìí ọ̀nà tàbárọ̀ nínú kàmọ́ tàbárọ̀ wù mí báwọn náà ṣe láwọn ọmọ wa rí mọ́ lórí ìjọ òṣèlú àti àmọ́ àwa náà bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ti wá jí oyè pé gbogbo sọ́ọ̀sọ̀ ọ̀rọ̀ lásán ni iṣẹ́ wọn ti dòfò bó ṣe wọ́n tó ní pé wà máa ń bè káàrí bí iná nínà náà wọ́n ti rí rẹ̀gẹ̀ ọ̀rọ̀ wọ́n ti já sílẹ̀ àwọn pẹ́pẹ̀lé lórí irọ́ láyé wọn ẹ̀ lè wúlò fún wọn mọ́ ẹ tó ló wọ́n da jẹ àwọn mòrí dí wọ́n dàgbàdo òun wàá sàwọn jẹ bí gàdéyàn ti sábà àbẹ́yàn ti kọ́mẹ́dì àbẹ́yàn ti prank tó bá ti wá sọ àwọn jẹ yọ wà lọ pọ̀ wọn nínú àlìjẹ́nà wọ́n wá rí pé a ah, bàbá ńlá ọlọ́run kò ṣe é ṣe ọ̀rọ̀ wọn ti wá já sí ọlọ́run wà máa ń bè kárí ìdílé náà ní dandan wọn lè jáde ọ̀nà nínú ọ̀nà ìyẹn láǹṣe ka àwọn bàwá ìdúrà ayà láìpẹ́ yìí bàbá wa sheikh alàlámà Muhammad bin sọ́lẹ̀ àlùfèlè wọ́n yọ àwọn àǹfààní tó pọ̀ ti jẹ nínú àwọn àyà yìí ṣùgbọ́n ẹjẹ́ á tún wò síwájú ọlọ́run wá fẹ́ ṣe oúnjẹ wa pé ẹ̀yin ọmọ ànábì ádámà yá àyọ anáṣù àfẹ̀yìn gbogbo èèyàn pátá kùlú bí nọ́ọ̀sì làárùbẹ̀ hàlálà ń tọ́jú ìbá bàbá wa àlámà àṣeyìk àlàáfíì ìlú kẹfẹ ọlọ́run kó bá ní yọrọ sí wọn. bàbá ń sàlàyé pé bàbá ìlú kẹfẹ làmọ́ bàjẹ́ náà lọ́rùn tààlà annahu la ilaha illa huwa wa annahu al-mustaqim bil khalqi shar'an yubayyinu annahu razzaqu li jami'i khalqihi. Baba nígbà tó gbogbo ayé pé èmi nìkan ló yẹ si elu nile lò ẹ má kò sí ẹlòmíì lẹ́yìn ìlú ọlọ́run ọlọ́run wa fẹ́ jó yé pé èmi nìkan lọ́ba tó dájú èmi nìkan ọba tó nìkan ní sàlàyé pé gbogbo máa èmi ni màá ṣètò fọ̀dákàrà sí màkọ́bìlì tìlẹ̀ ànáwó àbáhàláwó àyàkùlù mímọ́ fìlàwùdí fi hálì káwùnì yìí hàlálẹ́ nínú lọ àì mùsàkọ́bà fìlọ́fì wọ́yọ̀ bọ́ọ̀rù nílẹ̀ àbínà wọ́lá nílẹ̀ àìkú. babaláwo wọn sọ̀làyé pé lẹ́ni tó ń fìrè bù ẹ̀yọ́ bá dábọ̀ kí ló ẹ wá mú nǹkan bí lẹ́yìn èdè ọlọ́run ẹ̀ ń tẹ̀lé nǹkan bí yìí ẹ̀ ábídà ẹ̀ ń tẹ̀lé nǹkan bí lẹ́yìn wá wa lẹ́ni tó ń gbogbo wa pé ah, ṣé báyìí wọ́n yẹ nǹkan mo ti ṣe lẹ́kọ̀ọ́ tó lálẹ́ àwọn nǹkan kò ní jẹ́ ẹ máa síwí kò ní jẹ́ ẹ máa sì rárá kò ní jẹ́ yàyà kúyà sóyà bí òye àwọn nǹkan tí ò lè jẹ́ kọ́kọ́ lọ yọ́ dàbí bí kẹ́ ẹ máa mu sí bí kẹ́ ẹ máa mu tó bí kẹ́ ẹ máa mu sìgá gbogbo orú ìmúkúmọ̀ báyẹn máa mú ṣùgbọ́n àwọn táwọn ọlọ́run bá ṣe lálàálì fún yé àwọn tó bá jẹ́ àlàálì ẹgbìyànjú ẹ máa ọlọ́run wá ní àyọ̀ àdáńtù gbogbo ẹ̀yẹ yẹn kùlú ndị mẹ́fìlà áwùjẹ àlàálà ọ̀tọ̀ ìdìbà ẹni bọ́lọ̀ wọn bá fún ní ọmọ ẹ̀yẹ ẹ̀yẹ èèyàn kódà ó kò wọ́n tó sínú kọ́ ọmọ ìfìlà ààrẹ ní ẹrú jésù ọmọ òfin ẹrú ẹrú mùsùlùmí inú kèfèrí inú yín oníṣàngó inú yín ẹlẹ́bọ̀ inú yín ṣùgbọ́n torí báwa tá a jẹ́ mùsùlùmí àwa la máa ń fẹ́ bẹ̀rẹ̀ ìdáfọ́lọ̀ tó bá sọ báwa pé kí ni ìdájọ́ nǹkan ìfẹ́lẹ̀ halal àwa jẹ́ lọ́nà tó bá ní nǹkan yóò haramu ni àwa máa ń dènà sí kò sára mú lọ kìrìsẹ́nìtì kìrìsẹ́nìtì kò sára mú ìwọ bí pásọ̀ mi kọ́sọ̀ ká àràmú mẹ́wàá fún àràmú mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bíbélì àwọn nǹkan tí bíbélì ló wọ̀ gbọ́dọ̀ ṣe kiri ilé kàkún àwa la ń kàkún pé a gbọ́dọ̀ ta tẹ́tẹ́ a gbọ́dọ̀ ṣe sìnà a gbọ́dọ̀ bóra kúrú. ní gbogbo ẹ̀yẹ èèyàn kùlú bí àwọn nǹkan tó bá ti jẹ́ àwọn tó bá jẹ́ ọlọ́ọ̀ni ẹ̀ máa jẹ́ nàìjíríà làwa wá ìdílé yorùbá ẹ jẹ àmàlà àbá àmàlà láàbò gidi ẹ jẹ ẹ̀bà iyán sẹ̀mó ẹ jẹ ìrẹsì ẹ̀wà túwó ìkọ́kọrẹ́ iṣu ègbò àsáró ànàmọ́ ẹ jẹ tẹ bá wọn jẹ kéèkì ẹ jẹ kílẹ̀ tó wọn jẹ bisikíìtì. ẹgbẹ́ gbogbo bẹ́ẹ̀ bá wọn náà mà ẹ máa jẹ lọ. halal ìtọ́ bá ti òun ni ẹ máa jẹ. jẹ kàrà mú o ẹ wá wo bí ṣe wá pọ̀ tó àwọn nǹkan díẹ̀ tó wá jẹ́ àràmù ọlọ́fẹ́ ti tẹ̀ sí wa. bí ìgbà ọmọ olójú kòkòrò adúrú bàbá ibi bàbá rẹ̀ ní ọmọ ìdíbẹ̀ lọ́lọ́ bíbí ọmọ bí ẹ máa jẹ àwọn nǹkan tó bá jẹ́ àlàálá ìta àfẹlẹ́sọ̀ fún yín tọ̀júbà tọwọ́ ajẹ́ tọ́mọ́ àṣẹ ẹgbọ́n tí mo tọ́lọ̀ ń sọ yé àwọn àǹfààní yàtọ̀ sí ẹ̀jẹ̀ láàrin àlàálá àti tọ́júbà fọ́nrabalẹ̀ dáadáa tá a bá ń sọ̀rọ̀ pé nǹkan jẹ́ halali nǹkan bí ilé jẹ́ halali ọmọ jẹ́ tọ́jú nǹkan bí ilé jẹ́ tọ́jú ọmọ jẹ́ halali nǹkan ìmọ̀ kìí fẹ̀fẹ̀ ṣùgbọ́n àní ẹ̀jẹ̀ àríkẹ́sẹ̀ kìí kẹrosíìnì tó bá gà sí wa lásọ pẹtró tó bá gà sí wa lásọ aṣọ wa wọ̀rọ̀ àbí ọ̀wọ̀ ni ọwọ̀rọ̀ àbí ọ̀wọ̀ ni kú wọ̀rọ̀ kìí pẹ̀lú ìtọ́sẹ́ ní ọmọ ọmọ pẹtró wọ́n ní ọmọ ọmọ ọdún ó lébù sóyà bí òye sìmẹ́ǹtì aláàlì ṣùgbọ́n ní ajẹ́ni tó lè jẹ sìmẹ́ǹtì so ó lè mú sí bẹ́ẹ̀dì kò fi kọ́lé ṣùgbọ́n má jẹ ọmọ ìgbàgbọ́ ọlọ́run ti ní àlàálá ń tọ́jú ìwà so àtọ́lọ́run ti fún alájẹ́bí ìfúnpá wọn ìta àti lẹ́tọ̀ọ́ ní jíjẹ tó lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa ń jẹ́ ní òru ilé ni tó bá jẹ́ kọ́ máa ń jẹ alágbà nígbà ju ìgbà kíló ìgbà bí ọ̀rọ̀ alẹ́ ló fún ẹjì bíi àwọn èèyàn jẹ alágbà dánwò ẹ̀dẹ̀ tí ló ń bèèrè bá lè jẹ alágbà kò sí ìyọ́ máa ẹnìkan alágbàlá àdúgbò yìí kẹ lọ́dọ̀ tó kẹ mọ́ ẹ̀jẹ̀ òfin tó burú bẹ́ẹ̀ àti èrè tọ́kọ́ dára mọ́ alágbà tó sì tọ́ jẹ jù tó fi lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n tí wọ́n èèpà fẹ́ bẹ́ẹ̀ wù kẹyẹ láwùjọ yín kò sí àárín gbogbo náà lágbọ̀nà òṣèré à ìtọ́pẹ́ ni àlàálì yìí ló ń jẹ́ lọ́nà kí ló burú bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tọ́lọ́ ń bá pè lára mi àràbò lẹ́lẹ́bẹ̀ẹ́ yìí mùsùlùmí ìjẹlẹ́dẹ́ aramu lajà mùsùlùmí ìjàjà lẹ́yìn àwọn aláìmọ̀kan àwọn aláìmọ̀kan kọjá pé social media wá fáwọn náà jẹ tó lè máa sọ̀rọ̀ àwọn tí ò lè ta bàbá tí àdàdé àwọn tí wọn ò lè ka fáàtì àyànjú ni àwọn ni máa sọ báwọn àwọn tí kéwù òye tí mẹ́ẹ̀sì òye. òun lè rí onímọ̀ ìjọba jẹ́ ní tí ẹni jaja wọ́n jẹ́ ọ̀yà tó jẹ bọ́tà mùsùlùmí èyí jaja kìí lẹ́sẹ̀ mo rò bá wọn. ìtọ́ba ti jẹ́ haramu èèyàn gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n ìtọ́ba jẹ́ halal ọlọ́run ọlọ́run pé wá ní flora kòtò wá àwọn ìlànà èṣù àfẹ́kẹ̀ èsè lànà kan òun lè sùn ní ìlànà tó sùn ní ọ̀pọ̀ ìlànà èṣù bèbí ni ọ̀pọ̀ àwọn ìlànà èṣù yẹn àwọn àfa àwọn àkàfọ̀ wà tọ́pọ̀ ọ̀bẹ nínú àwọn lẹ́tọ̀ kan tá a fi ṣe rituals satanic entry ways ìkan bẹ́ẹ̀ báyẹn ó wà ní dáwà ní ìdílé àwọn ìmọ̀ àti náà lẹ́tọ̀ máa ń ṣe é àwọn tàbùté èṣù àwọn tàbùté tó sì máa jẹ ẹlẹ̀ tí máa fi mú yẹn alíìsì àwọn tọ́pọ̀ ọlọ́jà bọ́m̀bẹ̀ èṣù láwọn tàbùté yẹn tí máa jẹ ẹlẹ̀ èṣù ọmọ lórí ijó àtòrin ijó àtòrin òun ló fi kó àwọn kan lọ ijó àti kéde òun àtọrin téèyàn bá wọ ijó àtọrin ìlànà èsù ni inú òsè ní gbogbo àwọn ti yó àtàwọn tó bá ń ṣe fẹ́yà àwọn fẹ́ ìdá àwọn oníṣẹ́ oṣó tó bá lu bàndíìlì ó ní ọ nípa àti nípa àrùn tí kò tó ó yọ àbí òye ọ ó gbogbo àwọn tó máa ń lùlù lọ́wọ́ ìwọ́n ibi tẹ́ ẹ bá ti lè rí ibùsọ̀ tó ìná ọmọ wáyé bẹ̀. inú èso ọmọ dùn ni inú èso yóò máa ṣe kíbi yóò máa dùn. wọ́n máa ń dùbà bíbí ni lẹ́yìn náà wọ́n fara wọn sùn wọ́n fi àtúnni wọ́n máa fúnra wọn lóyún wọ́n máa sẹ́yún. gbogbo bí táwa ti lé lù láyé tó ti tó bá wọn délé ọmọ ìgbòho rẹ̀ òye àjẹ́ máa wọn ni pé àwọn òbí láì ṣe ìtọ́ ọmọ sàbí tó wá ti lè gbọ́ ohun orin báyìí ní ìsinmi ọ̀rọ̀ mi lọ sàbí ní ṣe ìtọ́ ṣe ìtọ́ èsùn èsùn sọ̀rọ̀ èyí ó fún omi tó wá fi ń pè ní ìwọ́dọ̀ wá lọ́mọ pẹ̀lú ìjáàbù pẹ̀lú ìfìlà lórí ìwọ́dọ̀ wá ara ń bè ìwọ́dọ̀ ní pé wèrè ògbólógbò èso ti wọnú ara jẹ náà ni. ara kòtò wá tù ṣe ìtọ́ sóbìyẹ oníwà bẹ́ẹ̀ ọtí ó wà bẹ́ẹ̀ àtàwọn nǹkan mìíràn. ọlọ́run ni wà látàtàbí wú kòtò wá tù ṣe ìtọ́ ẹgbọ́n tẹ̀ láwọn ìlànà ẹ̀sù àfa àwa ní fúlù máa sí àti lè láàyè fàyí àdínú kòtò wá ti ṣàìtọ́ gbogbo tó bá ti lè jẹ́ ẹ̀sẹ̀ sórí àbí òye àbámọ́lìkù gbogbo tó bá ti lè jẹ́ ẹ̀sẹ̀ àbámọ́lìkù gbogbo ẹ̀sẹ̀ pátá sẹ́sẹ̀ lè kàn yìí ìyàpọ̀ ọlọ́run wọ́n máa tàbí òkùtù wá ti ṣe ìtọ́ àwọn fún àdínkù gbogbo ẹ̀ṣẹ̀ wáyé àdínkù òkùtù wá ti ṣe ìtọ́ ó ti wà nínú ìlànà ìlànà èṣù àwọn àwọn pọ̀tàádà àti ṣùgbọ́n sọ rẹ̀ àwọn àwọn ìkírímẹ̀ àwọn ní tí ń jẹ́ òkùtù wá ti ṣe ìtọ́ nàṣàkọ́ ti ṣe ìtọ́ àwọn satanic whisperings àwọn ròyìn òjì tó sì máa ń gbé wà àtàwọn fífọn tó sì máa ń fọn sí ìyàn gbogbo orú àwọn ìlànà èṣù yẹ ọlọ́run á jìnà sí ẹ má tẹ̀lé àwọn àwọn àbòdáyì àwọn ní kọ́tọ́ wù ú àti kọ̀tọ̀ yá àwọn tó bá ti jọ mẹ́sẹ̀ àwọn tàbí bẹ́ẹ̀ fọ́ bá wé ọ̀nà tẹ̀sù là máa fẹ́ jẹun máa fọwọ́ òsì jẹun kóbìnrin ọmọ wọ aṣọ bóńfò kóbìnrin ọmọ wọ ìdáàbò tó transparent tí wọ́n mọ gbogbo gbáyà rẹ̀ bẹ́ẹ̀. kéèyàn máa múra ọkùnrin kọ́ máa múra bí obìnrin kọ́ máa di o kóbìnrin náà wà máa gẹrun kọ́ máa wọ ṣòkòtò adé sí làlágàlàgà bí èsù. kéèyàn lọ dé ẹgbẹ́ ayé ẹgbẹ́ èṣù àwọn fún àní gbogbo ń tà ń sọ yìí ó ti kó sínú ìlànà èṣù àwọn àwọn aṣàábí àwọn onídọ́gba rárá jùlọ kó tó kà fún àwọn aṣàábí àwọn àwọn àbúrò ní ìdúkọ ìlú àwọn oníyàwó gbòòrò ìrìnà àásù wọn lóun náà ní ká máa ṣàdéhùn níbi ẹ̀sẹ̀ tí n bá mu ọtí tí n bá mu ìgò mẹ́wàá tí ò pa mí màá dẹ̀ pa ajá kan fún oògùn ó ń pàdé òkú oògùn lórí kíni o ìyàpọ̀ ọlọ́run àlọ́gbọ́n òsèlè máa hàn sí kéèyàn ó ṣe àdéhùn kéèyàn ó ṣe ìjẹ́gbẹ̀ lórí ẹ̀sẹ̀. tí wọ́n sọ̀rọ̀ bá fún mi lọ́wọ́ ta ní jẹ́sọ̀ gúnlẹ́gbẹ̀ ọlọ́ èyí máa ń ṣe àdéhùn burúkú máa máa ṣàdéhùn máa jẹ́gẹ̀ fún ẹ̀ṣẹ̀ ilà afọ àwọn aṣọ àdídá ní gbé dára rárá jùlọ wọn lọkùnrin kan lọmọ jẹ́gẹ̀ o wọ́n wá ṣe fàáfáàrù mọ̀sòrò bìzábọ̀ ìkàbùṣe àáfáà wa mọ̀sòrò nínú àwọn àáfáà sálà àtọ́jà àbò onífẹ̀ẹ́sì àbò onífẹ̀ẹ́sì bàbá ní pé tán wá ṣe fásiwá fún mi pé má pa ọmọ rẹ o ìlànà èsù ló tí lọ fẹ́ pọ ọmọ bò lọ pa kábùṣe lọ pa àgbò kí ni kọ́ lọ pa àgbò wàkọ́lá ádá nílé kòtòwáàtì ṣàìtàn tó orúkọ ọpa ọmọ rẹ ìlànà èṣù ni ẹgbọ́ tẹ̀lé lánà èṣù olùkọ́ yẹn náà yà bí òye máa mùsùlùmí gbogbo tó bá ti jọ mẹ́fẹ̀ẹ́ tọ́jọ mọ́jà pa ọlọ́run tó lè jẹ́ kí èèyàn orí ìbínú ọlọ́run ara kòtòwáàtì ṣàìtàn.

tó gbọ́dọ̀ yé àlàáṣárọ́bù alìmùbàṣàrúnà lèlùgbà nìyàn àwọn sàábé mẹ́wàá tí wọ́n gba ìwé àlìjẹ́nà látàyé àwọn sàábé mélòó àwọn sàábé mẹ́wàá tí wọ́n gba ìwé àlìjẹ́nà láti wo láti ayé ọlọ́run jáwà náà rí ọlọ́run rẹ̀ àbá aláwọ̀ tó gba ìwé àrìjẹ̀ náà látàyè yìí nínú àwọn tàbí tàǹsọ̀ yìí ọ̀kan nínú wọn òun là àbá wa báàdì àbá wa kí láti ó àbá wa báàdì àbá wa sáàdùn ọmọ àbíwá kọ́ọ̀tù wọ́n wà ní àwọn mẹ́wàá yìí kí ni tó wá ṣẹlẹ̀ farabalẹ̀ dáadáa nínú hadithi àfáwà Abdullahi ibn Abbas ọlọ́run kó yóò sì bàbá àtọ́mọ́ àfáwà ibn Abbas wọ́n láwọn ka áyà yìí lọ́dọ̀ ànàbí àtọ́lá áyà orin áyà tàbí Quran chapter two verse one wọ́n láwọn ka lọ́dọ̀ ànàbí ìgbéyà ayọ́ àná sùkúlù mímọ́ sílẹ̀ àrùbí halálà sọ́jìrà wàlá tàbí wọ́n kùtù wá sí ṣẹ̀tọ́ ìnà àdúgbò mòbí. wọ́n láwọn ká àyà yẹn lọ́dọ̀ àbẹ̀bí sọ́mọ̀ náà wà nínú àríwá sọ́mọ̀. Tàlọ́kà Abdullahi Bùrọ̀ E Bùrọ̀ Àpá. Abdullahi Bùrọ̀ E Bùrọ̀ Àpá. Wọ́n láwọn ká àyà yẹn lọ́dọ̀ òṣìṣẹ́ ńlá àbẹ̀bí sọ́mọ̀ náà wà nínú àríwá sọ́mọ̀. Wọ́n ní fàkọ́mọ̀ Sáàdì Bùrọ̀ Àbí kọ́. Àbọ̀ àwọn Sáàdù ọba Àbí kọ́. Wọ́n bá dìde. Fàkọ́ọ́lá ya Rasulullah. Ó nílò òjíṣẹ́ ọlọ́. Ó ti ń lọ à. Ayé ìyáàlá ní Mùsàjáàbà Tààwà. Ó nílò àmì bí fún wa nílò náà bẹ́ẹ̀ lọ. Kọ́lọ̀ ó ti nílẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ti ń sàdúà. Àdúà rẹ̀ ọmọ ọ̀gbà. Ìta ìṣà ọlọ́run sàwa náà bẹ́ẹ̀. Àti ló sọ yín náà. Bẹ́ẹ̀ gbọ́. Ẹni tó jẹ́ pé tó bá ti sàdúà. Àdúà rẹ̀ ó ṣe kéde. Sísà àdédáńsóyé kéèyàn ọmọ lọ kéèyàn olóò dáàbù kẹ́kẹ́ lọ́wọ́ sẹ́ ní sàtẹ́sẹ́ ẹ̀mọ́ lò dáàbù gan náà ẹ̀yọ́ olóòrùn kùkú fẹ́ẹ́ gbà á ah, wọ́n dà sí sùúrù kí ló dé sọ̀rọ̀ mọ̀lẹ́ rí tó o bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa fọ́ ẹ létí à ah, kí ló dé ní lọ́ọ̀bì ní ọ̀pọ̀ mi lọ́ba fọ́ létí lóòótọ́ lọ́ba ìwọ ọlọ́run wọ́n jẹ́ kí mọ́ndírí bí òlu tọwọ́ rẹ̀ yóò fi ràn ọwọ́ rẹ̀ méjèèjì fi ràn àtẹ̀sẹ̀ rẹ̀ ọlọ́run tí mo fẹ́ náà lu wàhálà ìkó sí náà lọ kọ́wọ́ rẹ̀ ó kẹ́ni sísà ẹgbẹ́ ìlọ àjẹ́ni èdè ìfẹ́ àjẹ́ ẹni ọlọ́run ní ní aláìsórí tọ́bá dìjọ́ mi tọ́bá rí ọmọ oyún onú tó lò dáàbù láyé ẹ̀ kò ní mò lẹ́sìn wọn torí sáàbù yìí a máa ń bẹ ọlọ́run lójú ẹsẹ̀ tọ́lọ́ máa ń gbàgbẹ́ ṣé tí wọ́n sọ yé ṣùgbọ́n kankan ló ṣe ìtòṣe ọlọ́run jẹ́mi àti ẹ̀ náà lè rí ṣe. ó bèèrè òjìjọ ọlọ́run àjí ọba mi bẹ lọ́run kélé fún ọmọ ẹ̀kọ́jà pẹ́lú ọ̀sẹ̀ yà fún láwà ní tòótọ́ máa fòókè tòótọ́ yóò máa fòókè lóde sọ ni tí a bá sèwèrè bẹ́ẹ̀ wò lọ́ bá sì gbé pankẹrẹ ìwọ ọlọ́run lójú ó lè gbọ́wọ́ lọ́wọ́ ẹ̀ bá gẹ̀ ẹ́ sàánú mi ò ọwọ́ mi ò lè

kí ni àbí ibnu abbas lọ gbà ní ìfìwà mọ́sìlẹ̀ àbáwa ẹ̀gbọ́ ibnu abbas òun lọ gbà ní ìfìwà ibnu abbas lọ ka àyà pan three àyà pan five òun lọ kà ní ojú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ní gbogbo ẹ̀yìn èèyàn ẹ máa jẹ nínú tí ń bẹ lórí ilẹ̀ èmi ní ayé rẹwà ẹ̀ lè jẹ tọ́wọ́ àtúnmọ̀ nígbà ẹ bá dá ní ìjẹ́sẹ̀ lẹ́sùn jẹ ìtọ́wà láyé tẹ̀lé ṣùgbọ́n lórí ilẹ̀ tó ti já láyé ẹ̀jẹ̀ kárọ̀tì ẹ̀jẹ̀ múmu ẹ̀jẹ̀ àpò ẹ̀jẹ̀ tábùlù sódìé ìtọ́wà ti jẹ́ nǹkan tó wà lórí ilẹ̀ aláàlú ẹ̀jẹ̀ yẹn lọ́gbọ́n àgbẹ̀bí nínú àwọn sàádé tó wà bẹ́ẹ̀ ni sàádú gbọ́dọ̀ àbí wà kan ọ̀dí àwọn àyẹ̀wò ọlọ́ba ní sẹ́wọ́n mọ́. sáàbù lọ wá sí kánàbí ọ̀gbọ́n òun lọ hà bá ní sí ṣèlú tọ́lọ̀ wọn máa ń ọlọ́run àwa náà bẹ́ẹ̀ ọlọ́run sàwọn náà lẹ́nu tí ọmọ ẹ̀gbà bá ṣàdúrà pẹ̀lú ọwọ́ gbà. pọ́ọ̀ kí lọ sọ gbọ́dọ̀ yìí ànábì bá ní yàrá ápèl mọ̀tà àmàkà ẹ̀fún mọ̀tàjà mọ̀tà àlà. ìrẹsáàbù oúnjẹ tó mọ̀ ẹ̀jẹ̀ tí oúnjẹ tó mọ̀ àbáta àwọn obìnrin pẹ́ta bá ní pé tọ́lùkì ìbùsọ̀ olè àlàálì sí lóúnjẹ mi ápèl mọ̀tà àmàkà ìdíje tó ń oúnjẹ àlàyé tó ṣe kéde ọ̀pọ̀ tẹ̀kọ́ mùsàjáàbà dáhàwà tó ọba jẹ́ oúnjẹ àlàyé lọ jẹ èdè oúnjẹ olóòtú èdè oúnjẹ tó bá rújú àwọn oúnjẹ bá dé ọ̀rọ̀ ní kọ́dún mẹ́wàá tó kọ́dún méjìlá èdè èdè oúnjẹ tìjọba ọ̀sẹ̀ ti báyìí oúnjẹ èdè oúnjẹ ìta èdè oúnjẹ òta jẹ́ nọ́ọ̀sì tó fi oúnjẹ àyẹ̀yẹ̀ òkú padà àwọn oúnjẹ tó lọ́mọ jẹ sọ́bí oúnjẹ tó mọ́kọ́ jẹ́ ẹ̀fọ́ lọ́mọ jẹ abẹ́bí rẹ̀ bá rú bí ọmọ ẹgbẹ́ mú oúnjẹ àlàyé tó mọ́ ọmọ ẹgbẹ́ o kẹ̀kọ́ mú sàdé àbàbà àwọn sáájú kéde tí ó tẹ̀lé àbẹ́bí wa ni wà nọ́ọ̀sì rẹ̀ sáájú àbí wà kọ́ mo fọlọ́ tẹ́lẹ̀ èdè ànábì ìtẹ́lọ́ ẹ̀mí ìjọba iná rọ́júlà láyà kọ̀mẹ́ alùpùpàtàlà àrọ́ kì í jáwé máa yàtà kọ́bà nínú àrùbá yìí yẹn láàyè láàyè ara wà ti yí ilẹ̀ ẹjọ́ kẹ̀kẹ́ ìmọ̀ wa. nítorí nínú ẹrú tọ́jà pé òkèlè tí ọmọ ẹ̀jẹ̀ òkèlè ọmọ ti ọkùnrin. látara àràbù ti jẹun odidi ogójì ọjọ́ wọn nígbà tó bá fi wọn nígbàdúrà rẹ wọn nígbàdúrà sí wà á jùmọ̀ àbìbì lábàtà láhàmú oúnjẹ náà sọ́tọ̀ wà rírà kanáà wà láàbù èyíkéyìí ẹrú tí ọlọ́run tó jẹ́ pé ẹran ara rẹ̀ ó tóbi ó ń sara látara irọ́ àtàrọ àràbù rìbá owó èlé ànábì mi ná ló ń tọ̀ lọ. kí la fẹ́ lò bẹ́ẹ̀ àbára tí àdúrà ti lè gbà ká sọ bá máa jẹ ká má máa jẹ haramu ìwọ́n tó di owó olówó àwọn ojówó òbí rẹ àwọn ojú owó àdúgbò ni àwọn ojú ìtàlá lọ ọ̀dọ̀ àwọn ọlọ́dún bá sọ́wọ́ àwa lọ tà ojú fóònù ọwọ́ àtà ọwọ́ ló fowó ẹ̀ ṣe nǹkan ọdún àrùn ìdúmọ̀ ẹ̀ bàbá wọn ọlọ́run bàbá wọn àlàní ló jẹ́ amọ́ńkẹ́. ọlọ́wọ́ àti tẹ́lá fi wá ń jà lálẹ́ ìwà lápàtàdé òkun tó wá àti ṣe ìtàn ẹgbọ́n tẹ̀lé lálẹ́ ìsìnà òun ìnáwó lákọlù àwọn mo bí ọlọ́dún ọ̀tà tó fojú ẹ̀ lè sùn jẹ́ bàbá ńlá ọ̀tà yín lè sùn bóò ní ẹ̀sẹ̀ máa tẹ̀lé lánàá ọ̀tà yín àbá àyàtúlá ṣé bí ẹ̀bá jọba rẹ̀ lè àyè sọ́ọ̀nà tẹ̀lé lánàá ẹgbọ́jọ́ bàbá rí pé òun fọkẹ́ ní ogún orí inú ni àyàdé ọmọ ìdájọ́ tó ní tí kò sì fi pọ́ǹtì sí. ọ̀pá àwọn ọgbọ́ wa ń fojú wọn lè sùn ó ti lóun ò ní já wà ní jẹ́ńdà ó ní àfàwọn ẹrú sí ọlọ́run tán bá jẹ tọ́lọ ń sàánú tọ́pọ̀ wọn àbáwọn ẹrú sí ọlọ́run tí wọ́n ṣe nǹkan wọn sì rí sọ wọn. ilá ìbá adákàmí ni wọ́n mú ní mọ̀kànlá sí àwọn tó wọ́n bá pàdé àwọn ilé ìjẹ́ ìfúnjú kan fòlè sí àwọn tí wọ́n ń ṣe ìjọsìn nítorí ìwọ ọlọ́run ọlọ́run méje sí ọgbà wọn ní. ọlọ́run á fẹ́ sọ kí ló dé bẹ́ẹ̀ sí ní tẹ̀lé sù iná rẹ̀ àmúrò kò lè kó ìwà ìfàṣà. wàá tẹ̀kùlù àlàlọ́ iná láàtà aláwọ̀ iṣẹ́ ẹ̀sẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé sù olórí ìbú lẹ́sù ọ̀tá ayé ni. òun ní ọ̀yẹ́ ẹgbẹ́ kírù kẹ́yà tó lọ́wọ́ ẹgbọ́ sọ̀rọ̀ àwọn tí ọmọ ọmọ ti wá lẹ́nu tí ó kù táwọn èèyàn ọmọ wa sọ pé ṣé mùsùlùmí ni ṣe mùsùlùmí sọ̀rọ̀ sọ yẹ wọ́n la wọ́n la sọ̀rọ̀ wa ọlọ́ fún àwọn ọ̀sẹ̀ lórí ẹ̀ mùsùlùmí máa ń lọ sí ẹ̀kọ́ mùsùlùmí sókè kódà kò wọ́n lọ́gbọ́n ṣe kúrú méjì tọ́gbọ́n ṣe kúrú méjì òun náà dẹ́lẹ́bọ̀ kọ́gbọ́dọ̀ ṣe káà méjì kọ́gbọ́dọ̀ àádùn ìbejì kọ́gbọ́dọ̀ ṣe máfà méjì hànà èké méjì. máa yá bí lè tó ọmọ apáyé lásẹ̀ aburú lè tó ọmọ apáyé lásẹ̀ wàlùfàṣà èso náà yóò tẹ́tẹ́ yóò ní ẹ máa búra yóò ní ẹ máa sẹ́ǹdì píktọ̀ ní òun sọ́pọ́sítẹ̀ lórí fóònù yóò ní kẹ́ ẹ máa yáwó èlé yóò ní kẹ́ ẹ máa ta tẹ́tẹ́ èsù ní yóò máa sọ fún yín wò ó ẹ̀rọ ní tí ọmọ gbogbo ọ̀dà ni tí yóò وأن تقولوا على الله ما لا تعلمون yóò tó ní kẹ́ ẹ máa sọ̀sọ́ kú sọ̀sọ́ lọ àwọn bẹ́ẹ̀ nígbà nípa rẹ̀ yóò ní ẹ máa sọ fún ọmọ èsì lè máa tẹ̀lé jẹ tí òsì ló kùrá nì kẹ́ ẹ sọ fún wà lẹ́yìn èsì ní ìgbà wà sọ fún yẹn fún nípa àṣù ọ wà lọ kùrá nì òsì ẹ̀kọ́ kéèyàn wà máa lọ́wọ́ àlẹ́ ìfẹ́ èsù ni èsù ni ó lè ọta kò pé kò sí ìdáàbò tó òkúra ní èsù tọ́wọ́ ẹ̀ta rẹ̀ lórí èsù ni ní kò sí káàbá lọ́gbà pé máa sọ pé pé kò sí káàbá rà lọ́ àwẹ̀ fún ọkùnrin tí ọba súnmọ́ ìyàwó ẹ̀ lọ́ta àwẹ̀ kò ní í sè sára tó ti yé èsù ọ̀ máa sọ bẹ́ẹ̀ torí pé sùfẹ́ sọ yín do lórí ìlú níwájú ọlọ́run ọba وتقولوا على الله ما لا تعلمون èṣù ni ẹ máa sọ bẹ́ẹ̀ mọ̀ nípa ọlọ́run èṣù ni ọ sọ bẹ́ẹ̀ fún yín torí pọ̀tà ọlọ́run òun ni èṣù ọlọ́run mẹ́jẹ̀ kéṣù ọgbà wa mú o lè sáré mẹ́jẹ̀ kéṣù ọ̀sọ̀ tí ọ̀dà fún wa torí wípé èṣù ó ká dọ̀tá ọlọ́run ẹ bá ti lè di ọ̀tá ọlọ́run yóò di ọ̀rẹ́ èṣù ẹ̀bà ti lè di kí ni o ẹ̀bà ti lè di ọ̀tá ọlọ́run yóò di ọ̀rẹ́ èṣù ẹ̀bà ti wá di ọ̀rẹ́ èṣù yóò di ọ̀tá ọlọ́run ọlọ́run jẹ́ di ọ̀rẹ́ èṣù káwá dọ̀rẹ́ rẹ ọlọ́run jẹ́ ká di ọ̀rẹ́ èṣù láti dọ̀tá àwọn ọmọ. ya ẹ̀yà wúlò kọ́ bí sùúrù ọlọ́run lè sùn yóò rẹ̀ pàyín paríparí bí ọ̀rọ̀ parí láṣẹ wọ́n lè parí láṣẹ nǹkan mi ju tó bá ti jọba àbúrú lọ ó lè rí ẹ̀rọ ọmọ ìkóso ó lè rí ẹ̀rọ ẹ̀rọ ìfà àwọn ọmọ tó lọ bẹ̀ kọ́ṣọ́ àwọn ọmọ sùkúù mu ṣé pípáwá ẹ̀rọ pípáwá ìdílé kò máa ń pa àti ọmọ kékeré small girl àti wíwá bẹ̀rẹ̀ tí mo bá wọn pítọ̀ ọ̀gbìn ọmọ yẹn upload orí social media ìyá àti pítọ̀ pé wọ́n rí òkè ìyá òsàn ní ọ̀rẹ́ dáadáa ọ̀gbọ́n láyé kẹ́kẹ́ àwọn ọmọ ẹgbẹ́ sọ̀rọ̀ láwọn ọmọ ẹni lọ́wọ́ ọmọ tí òbí ìtò ìdáré wọn mú òbí ní ìjọba ẹ̀rí gbé ẹ̀rù ilé ìfọ̀kọ́mọ wà lókè ìgbàdá fún mi táwọn kókó rárá ọmọ tó ti gbé ọmọ kékeré tó ti tí èdè bẹ́ẹ̀ ti lọ́tọ́ tó ti yàkàyàkà rẹ̀ tó ti ẹ̀jẹ̀ dànù fún ọjọ́ ọ̀rọ̀ pé ìyá abúlé ló di máa fẹ̀ ìyá àti ọmọ ọdú ilé ìwé ọdún náà tí wọ́n bọ̀ lórí òkè àwọn ọmọ ọdú adúgbò ẹgbọ́n ọmọ ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ òkè ló sùn wá káàkiri sọ̀rọ̀ ìlú ọmọ ọdún bí ọlọ́mọ ẹgbẹ́ ọgbọ́n àwọn ọmọ ìfọ̀ náà sọ̀rọ̀ lórí ìlú ẹ̀dá wà ní ọmọ sọ̀rọ̀ lórí àyíká ìbáwọ̀sọ̀ yìí àbúbáwọ̀sọ̀ yìí jẹ́ ti ẹ̀wọ́ ọ̀rọ̀ wọ́n lọ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn òbí ọmọ ọdún lọ́kẹ́ àkóbí ọmọ wa bá àwọn òbí òbí ìgbà lówó tó kò gbé iṣẹ́ ọ̀yọ́ kó gbé lọ́dọ̀ ẹ̀ lọ́wọ́ tó bá àwọn ọgbọ́n bàbà àtàwọn social media wọ́n mú jọ̀wọ́ owó dojú. èsì náà ló ta owó aláàbò ọdún èsì náà ló wọ̀ ọ̀rọ̀ nílé àtìsọ̀yọ́ kọjá yóò wà ní tí ò ní ara rẹ̀ kẹ́ ẹ̀ máa sọ nípa ọlọ́ àǹfààní fàyẹ́dúkúlù fìyà á dá kúlù wà kúlù kò mọ̀ tẹ́lẹ̀ àìsàn àwọn bá àlẹ́ bá sọ lórí kó tí ó gbogbo àwọn àwọn kèfè tí wọ́n kọ́kọ́ lọ àtàwọn mùsùlùmí tán tí ní bíbíà tí wọ́n dàgbà lálẹ́ tó àwọn náà sọ bẹ́ẹ̀ sí àwọn lórí bá àṣìṣe èyí ló bẹ́ẹ̀ tó yẹ pé kọjá mùsùlùmí gidi ẹ bá tó sọ pé tí òfin òkúra ní wàá tẹ́tọ́ kọjá kéfè onídàájọ́ bá ń tó kéfè lé lórí tàbí kọjá pé mùsùlùmí aláìmọ̀tọ́tọ́ dáwà dàgbà lẹ́ àwọn àṣà àìsàn tó ìjọba túbá. Bọ́yá bá owó mo ti wá ní aládàáda alẹ́. Kí la fẹ́ fàyọ níbi ayé àná? Ọlọ́run ti dé orí wa bá ń pé ọ̀tá wa nìyí. Ara àlàyé ẹ̀sìn ní tó kámẹ́rà gàrà mọ̀. Ìlànà ọlọ́run ní kámẹ́rà bẹ́ àlá. A wà bẹ́ẹ̀rẹ̀ fàwọn ẹgbẹ́ ayé àlọ́la ìlú ìlú ìlú àná. Tá a bá wá ń ṣe àwọn àti ayé àkọ́tẹ̀ ìyájá lẹ́bí náà lọ́nà kúrú ní tó ń ṣe bá ti wá lọ́nà àtúnáṣọ wàṣíkòrò lè lá nǹkan tó ń yá ọ̀tà àwùjọ òun tí wọ́n bá lẹ́bí ní láti dúró lọ lẹ́bí rẹ̀ ọ̀kan máa wé ìpè òun lápá ní ìtẹ̀sí ìlọ́ni abẹ́rẹ́ ìwọ̀nba ti fi aṣọ ọlọ́dún omi tó ń lò rẹ̀ tó ń sọ àwọn bá ń lọ wọ́n lọ sí nínú àwọn òbí tí ń bọ̀ ní ọlọ́mọdé ọgbọ́n ọmọ wa lọ́wọ́ àwọn ọmọ ọlọ́run tí wọ́n ṣe kò jẹ́ ọ̀rọ̀ màmá ọlọ́run àti wọ́ta ilà ìlà ìlà ìlà ọ̀dọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته